àmọ́ iná ọlọ́mọ síwálé rò náà gbogbo èèyàn fẹ́ látà gbogbo èèyàn tàlẹ́jẹ̀ náà tó lè tó bá hùwà náà àyíwá fún ọlọ́mọ síwálé rò náà ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ ni gbogbo èèyàn fẹ́ látà tó máa hùwà jẹ́nà kí pé ah, ẹ ti wá ṣe iṣẹ́ rẹ ju okù sáyè fún iná jẹ́nà gbogbo wọn láàyè inú àjẹ́nà lọ́fàá táwọn ẹrú ọlọ́ọ̀bà kan fi jogún àjẹ́nà mọ́ tiwọn ó lè àwọn ẹrú ọlọ́ọ̀bà kan jogún àjẹ́nà wọn jannatan ẹni bá pààrọ̀ lọ́wọ́ bá yóò gba jẹ́nà méjì yóò gba jẹ́nà tiẹ̀ yóò tún gba jẹ́nà tọmọ ẹ̀nẹ́tọ̀ wọn lọ ó ní eyín gbogbo tó tí ìwà wà jẹ́nà tí wọ́n tún bá rí ìgbàdọ̀ jẹ́nà ọlọ́kùn sàánú wa kù sí ọlọ́mà jẹ́nà ọlọ́ọ̀bà tí wọ́n sábà ọmọ àgbẹ̀ a alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah وقد جاءت رسل ربنا بالحق ونودوا وعدوا announcement ثم نقول لهم الله بالله nínú àjẹ́nà gbogbo àwọn ìbáàdà yòókù dáàgbà à ń gbààwẹ̀ ni à ń kírun ni gbogbo àwọn ìbáàdà yìí kò ní sí máa láti dàní àmọ́ ọkọ̀ níbi òde àmọ́ dúpọ̀ ní àjẹ́nà tí wọ́n gba alhamdulilayi alladhi hadana li hadha wọ́n nùdù an tilkumul janna orí sùmùhà bima kuntum ta'malun àbí wọn àwọn kan gbọ́ announcement ọ̀nùdù àwọn jẹ́nà kan lọ́wọ́ àbíkàntì ọ̀nùdù àǹtílùkùmà jẹ́nà àwọn jẹ́nà kan lọ́wọ́ àbíkàntì bàbá yìí bàbá wa ní àmírù wa ní tẹ̀blík bàbá olúkadé bàbá yìí ló mọ̀ tó àyà yẹn fún wa gan gbà ẹ bá ṣiṣẹ́ rẹ ẹ tó jogún àjẹ́nà ẹ̀gbọ́n ti mẹ́tì yìí bàbá yẹn ti kú ní ìṣọ́ ọlọ́mọdé wa fọ́jú wọn lọ́wọ́ àwọn sọ alákọ̀ọ́lá kó ń ṣe láìsí wọ́n ṣe láìsí ọlọ́wà foríjì o ọwọ́ ti wà mo máa tún fún wa wọ́n ní ó dòwò pé múra múra múra sí ẹ̀rì àjọ lọ jáde lọ sí Benin ni jáde lọ Benin pẹ̀lú bàbá yẹn ọlọ́wà bá kó bá foríjì wọn wọ́n ní àǹtílùkù mọ́lìjẹ́nà ó rí wa ẹjọ́ gbé ma ti ní àwọn tó ní wọ́n ti wọ́n náà lọ ọlọ́mọ ṣèwà lérò náà ká múra síṣẹ́ rẹ gbogbo ṣé tí koran bá sọ tí súnà bá sọ ẹja máa ṣe gbogbo mọ́ṣe tí Quran sọ tánàbí sọ ìyá jìnà sí. bẹ́ẹ̀ni pẹ̀pẹ̀ láyàdọ̀ àmọ́ pẹ̀lú ráhàmù ọlọ́run bá ní ráhàmù ọlọ́run ló kún òdì tí ó dorí iṣẹ́ yẹn kò tó nǹkan kan rárá lẹ́gbẹ̀ẹ́ mo sọ fún yíò ní pé ọmọ náà ọlọ́mọ sì lórí òun náà tó bá ní yóò lo dèdè yẹ̀pẹ̀ ayé yẹ̀pẹ̀ ayé kiri pé yẹ̀pẹ̀ kàdúnà o bí yẹ̀pẹ̀ ayé ní èlò nù náà inú orísun náà dùn pé níjọ́ kan náà ni yóò pè tí ọlọ́run máa ń yẹ ìpè yẹ̀pẹ̀ ayé mo máa ń pè ní abáwà ní workshop tí tipa mọ́dà tí bá dayan rẹ̀ nílẹ̀ báyìí mo máa ń pè é owó ọyàn rẹ̀ yìí máa ń ní ọmọ ìdí ẹ̀ lọ́mọ náà sí nù náà sọ bẹ́ẹ̀ lọ́mọ àjẹ́ náà tó bá ní iṣẹ́ rẹ̀ iṣẹ́ bèbí iṣẹ́ rẹ̀ tó ṣe tó bá ní abákírun àṣùbà ọgbà tó jókòó lẹ̀ tó ṣe ìṣirak tó rùn báyọ̀ tó nílẹ̀ sílẹ̀ méjì ọgbà láti ṣe omúra wá ní kíni kò tó nǹkan àánú ọlọ́run bá pọ̀ jù bá ń lọ ọlọ́run bá sùn nítorí pé tó bá bó ṣe kómi omúra tó bá ṣe kómi gbogbo tó bá ṣe níjọ́ kan náà ni ó dùkù àmọ́ àánú ọlọ́run bá kò lópin kọ́lọ́run bá mú قدر سو إنه باب صفة النار وأن آم خلوق إذا نايك حدثنا عبد الوليد بن حدثنا شعبة عن مهاجر عن عن أبي حسن قال سميت زيد بن وهب يقول كان النبي صلى الله عليه وسلم في سفر فقال نعم كم بارا سيدنا سمعت زيد ابن وهب يقول سمعت أبا ذار كل سيدنا أبي ذار ها جندب بن جناد أبي اللهم كسانوا يقول كان النبي صلى الله عليه وسلم في سفر النبي قالوا له ياجو فقال ربكني أبر أبر يعني بالخضوع ثم قال أبريد بالصلاة فإن شدة الحر من فيه جهنم أبا ما سواليرونا wọ́n lórí ìrìn àjò wọ́n fẹ́ kí wọn zoor níbi wọn ni abrid ẹ̀dínkù tutù díẹ̀ ẹ̀dínkù tutù díẹ̀ ẹ̀dínkù tutù díẹ̀ ẹ̀yí súnmọ́ kálá abrid bisola ẹ̀dínkù kóògùn òun sọ́nà kankan yìí kọ́lọ́ọ̀lẹ̀ fẹ́ iná ṣírí tó lè harù tó gbígbóná ooru yìí gbóná ooru yìí mi nfẹ èmi jáde náà jẹ ànámà ni tó bá mi jáde báyìí lóru máa fi mú gan ẹnìkan bí ìlọrin jẹ tàbí jò ní gbẹ pé kí ẹ tètè ké zoro sọdọ àmọ́ ẹ wíwá dáa kí ẹ tètè zoro àmọ́ sèl ìgbà míì kí ẹ lọ́ra ké zoro ló dájú kí ẹ lọ́ra ké zoro ló dájú sábà ní abiridi ní gẹgẹgẹgẹ òrùn yẹn ìpínlẹ̀ ẹ kíkí ni ẹ jẹ kó tutù díẹ̀. وأبرد بالصلاة أجتبه الخضر فإن شدة الحر تبقونه تبقونه بأمنا تبقونه بأمنا كككا من فيء جهنم منه مجاد من جهنم اللهم مشي وليرونا المجاد لا سنكو نكو على بعضنا الله سبحانه نعم نعم حدثنا محمد بن يوسف حدثنا سفيان عن الأعمش عن ذكوان عن أبي سعيد رضي الله عنه قال حدثنا محمد بن يوسف حدثنا سفوان عن أعمش عن ذكوان عن أبي سعيد رضي الله عنه قال نعم قال النبي صلى الله عليه وسلم أبردوا بالصلاة فإن شدة الحر من بيح جهنم أبردوا بالصلاة لكي أهو الله عليك أهو الله kẹtó kírun zoro nínú zoro náà ni gbogbo orun rẹ kò sí ti ọjọ́ lóorùn kankan kò ní àbúrò ló bí sọlá ẹni kí ilẹ̀ tutù kẹtó kírun ẹni pé ọjọ́ tutù kẹtó kírun fa iná ṣílẹ̀ tó láhàrù dájúdájú gbígbóná ooru tẹ́ ẹ̀rí yẹn ní fẹ́ ìjà àná nínú ooru ìmíjáde náà já ànámà ni ọlọ́wọ́ bá ń bẹ̀ sáàrù amọ́sí ọlọ́mọ já ànámà búrọ̀ àkàmọ́ aróyìn sísá kàfọ́ à ó ní ṣokótó smith nígbà tó rí aṣẹ́wó ní gẹ́ẹ̀rì ó bá ti parí oṣù nínú àwọn àdúgbò tó mọ̀ pàwọn yóò gbowó oṣù ìmáàmù yẹn wá pè ọ wá mú lọ bí hìtì náírà tó ní six minutes bí kò tí rí rí ọ wá ní owó di hìtì náà ọ wá ní sórí ilé tó ọba jáwọ́ bí ṣe aṣẹ́wó rẹ̀ tó bá fi kú tó bá jáwọ́ bíi tí aṣẹ́wó rẹ̀ bá kú one over seventy ní ajá ànámà ìdílé one over seventy ní islam dàbí náà ni one over seventy ní ajá ànámà ah! ọlọ́mọdé kí wọ́n wọ náà tó wà ní wọ́n náà yàtú bá wọ́n láàyè tó ń bára ẹni tí ó fi ń báyìí òun fi ṣe ìdá òun dẹ̀ lọ́kọ̀ ọba jà nǹkan máa ìgbàmù lọ. lọ ìròyìn náà kọ́ra ẹ̀fẹ́ nu wọn ní kó lórí lò ẹ́ rasa tọ́hìr mẹ́lá sí ọmọ ara àwọn lọ́nà ìjọ kò wí o ìjọ kò wí o.

gbogbo àwọn tá à ń wo àbàjẹ́ kàmà kájáwá kò mí mo máa sọ pé ọ̀rọ̀ ọ̀la yorùbá ọ̀rọ̀ ọ̀la ká ìgbọ̀n yorùbá ní kòkò mí kù kò ní ọ̀mọ̀lú ó sì bí di nẹ́ẹ̀sì koran bẹ́ẹ̀ ni ìnsánu àlà nẹ́ẹ̀sì basira wọ̀lá alukọ́ mọ̀hálà olùkọ́ àgùnmọ́ra rẹ̀ amábídá kù sí ẹ̀dá kan ẹ̀dá kò mí tí ọ̀dà ó di náà أخبرنا شعيب عن الزهري قال حدثني أبو سلمة بن عبد الرحمن أنه سمع أبا هريرة رضي الله عنه يقول حديث 3260 حدثنا أبو يمان أخبرنا شعب شعيب عن زهري قال حدثني أبو سلمة بن عبد الرحمن أنه سمع أبا هريرة رضي الله عنه يقول نعم ربها وقالت ربي قتل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف وأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمحرير لا kó لا àwọn ọmọsí wà lọ́rùn aláwọ̀lọ́wà لا لا lọ́rùn aláwọ̀lọ́wà wọ́n لا لا orí rẹ̀ أبي bí رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اشتقت النار إلى ربها iná lọ sí kọ́ńpìlì fọlọ́pàá ah, mo ti gbóná ju iná gan iná gan sọ pé ah ọ̀nà gbóná ti pọ̀ ju sọ̀kàlà rọ́bì akala báàbì báàbà iná apá kan mi ń dá ju apá kan ń di apá kan ó gbóná pé ó ń jẹra wọn iná gan jẹra wọn la ilaha illallah fàádìnà láàbí nífàsẹ́yìn ọlọ́wà ní kó máa mílíàdì lẹ́ẹ̀mejì ọlọ́wà yọ̀ǹda fún náà kó máa mílíàdì lẹ́ẹ̀mejì kó máa mí kó máa tú oru ẹ̀ jáde lẹ́ẹ̀mejì nẹ́fàs nígbẹ̀ ọdẹ nẹ́fàs ní fi ṣìtà ọ̀kan ní òtútù tí wọ́n gbóná gan ètò àtútù nẹ́fàs ní fi sẹ́yìn gbàgbà ní gbóná nínú ooru ashaddu ma tajiduna fi al-harri tẹ́bárí olùtúwábú gan-an ọ wà nínú ìjàdí náà ni wà ashaddu ma tajiduna fi zamhari ìtúwárí òtútù mú gan-an tí wọ́n tún gbọ́ la ilaha illallah ọlọ́mọ sí wa lérò náà annabi muhammad jibril àti minkail wa sadori la ilaha illallah ọlọ́run bá ń bẹ̀ sánú wa má sì wá lérò náà ọlọ́run sánú wa ọ na ọ̀rọ̀ jùbìrì àti níńkà ìwọ̀sẹ̀dọ̀ rẹ̀ ọwá ń kíra wọn ọwá rí pé Míkáílì kò tiẹ̀ kò tiẹ̀ túraká ibi bá ti ní kò túra ká wá sọ fún ìdìbò pé kí ló fi ẹnì kejì rẹ wò wọ́n ti sàánú òrùka sáfìdí òrùka bọ́lá bèrè ọ̀rẹ́ bọ́lá bèrè ọ̀rẹ́ ìlà ìlọ́gbọ́ wọn ni salamu alaikum ti nẹ́ni ìmọ̀ ti nẹ́ni ajá kún okùn iná wọ́n á kó for one thousand years wọ́n kó iná for one ọwọ́ apán ọwọ́ apán ọlọ́wọ́ bá àti kó ti pẹ́ lójú ẹ̀ ọlọ́wọ́ ni ẹ̀tún kó for another one thousand years wọ́n tún wá kó iná for another one thousand ọwọ́ afọ́fọ́n ọwọ́ afọ́fọ́n ọlọ́wọ́ bá ó ti kó ojú pé ó ti di funfun la ilaha ilallah. لا إله إلا الله اللهم صل على من الله سبحانه وتعالى لا إله إلا الله وتوافقه وتوافقه بقى الله وعطيك جد وتفوفه ولا تكو فأنت نبي وأكو أفلا وأدودو نبي وهي ظلمة دودو يتوا دودو يبقى مش عمنا سنونا وتبان نوار بقى كوني روار بقى ونجان كوني روار يدودو يدودو الله ما شاء الله wàláyé ó tó bẹ̀rù nígbà tó lọ́rọ̀ àwọn ènìyàn wọlẹ́bí náà min adhabi rabbihim mushfiqun tí ẹ bá lọ́wọ́ bẹ̀rù ya lọ́wọ́ bá wàláyé àìmọ̀kan já èjì ó ní gẹ́yìn wọlẹ́bí náà min adhabi àwọn tó máa bẹ̀rù ya lọ́wọ́ bá wọn ọlọ́mọ fi àjẹ́ ooru gbígbóná tutù rẹ̀ náà ni mo tó rí náà náà wà á rí kí náà. èyí jẹ́ àkàtọ́ sí dédé ọlọ́run kò kalẹ̀ fún ọlọ́run síra kejì tí ó máa yá wa Abu Tawakaltu wabillahi tawfiqi tó tẹ̀ síra tafatawa muhimma tata'allaq bis salat àlàyé ìdájọ́ ẹ̀sìn ìdáhùn sí àwọn ìbéèrè tó ń gbé ọ̀rọ̀ ọ̀run nìkan ni ọ̀rọ̀ ọ̀run nìkan ni múladé ń bẹ̀. page fifty nine lọ́dún dáhùn bẹ̀rẹ̀. non on est page fifty nine ẹ̀kọ́ <coughs> اختلفت الآراء العلماء في قراءة موت خلف إمام رضي الله فما هو الصواب في ذلك أما فعل يتهدو lórí pé díẹ̀ máa ń kí lọ imam sí ẹkẹ́ ìrìnà máa kíw imam ń kíw lọ sí ẹkẹ́ ìrìnà máa kíw afẹ́ imam fama àwọn kan ní ẹkẹ́ ìrìnà máa kí fatia àwọn kan ní ara kò ní kéèyàn ké tí imam ti gbé gbogbo ẹ̀ àmọ́ wọ́n sọ àbẹ̀ èwo ló ti déédéé ti záàlì wàhálì kìrá àti fàtíà wajibatun alayhi sẹ́ńtọ́ wà lẹ́yìn ìmáàmù tí ọ̀ràn yẹn ní kókè fàtíà ọ̀mọ́ta yàkọ́ wà ìgbà oníòkè ìlà àlàmìyẹ́kọ̀ ní ìmáàmù sakatat tí ìmáàmù bá máa dúró àwọn sakatat ó lè àwọn ìdúró ní òbí à ọ̀dọ́ àwọn náà ti change ẹ̀ nísìn ní sàwùdí àtẹ̀bá lọ sàwùdí àtẹ̀bá lọ tubakí fẹ́rẹ́ mọ́bùdólì aléhìn wọ́lọ̀ lẹ́yìnà ìmẹ́mọ́ wà dúró ẹ̀rọ aráwọ̀ yẹn tubakí fatia ìmẹ́mọ́ dúró bí ìṣẹ́jú kan sí méjì àbẹ́ta olù wọ́n bí lọ bàbá yìí náà ní ẹ̀rọ kò sẹ́rì fún mo sọ pé gbogbo tó bá ní sàwùdí àfọlá máa tẹ̀lé ó ní kò sẹ́rì fún bí bàbá yìí àwọn sàkàtà àti táwọn ibi máa ṣe ni pé Allahu akbar الحمد لله رب العالمين الرحمن الرحيم àwọn àdúrótún gbóyè ibẹ̀ láti máa ké lọ́pàá pé ó dáadù الحمد لله رب العالمين الرحمن الرحيم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 Eh, ayé gbogbo jújù kò sáburú bẹ́ẹ̀ ni eh, eh, ọ̀hún sànù ó di kìrán àti fàtí àwájìbà àléyìí ṣe tó ké fàtí à ọjọ́ wájìbì lórí ẹ̀mọ́mú ومتى يكرهها إذا لم يكن الإمام سقطات تمكن المام باولي واكنتي مام باول أنت كل إمام ممكن مام تي مام وبا ما دو تي مام وبا ما دو تو كيف أقبعه أوديتي ما دو الحمد لله رب العالمين سقطات الرحمن الرحيم دو قولي دي الماكين ودي علي يشرع الإمام السقوط بعد قراءة الفاتحة تمكين تمكين الإمام من قراءة الفاتحة على يشرع سيو بشري أم في إمام للإمام سكوت قد أكد مزورة كي بعد قراءة ما باقي فاتحة تمكين الإمام في قراءة كل بفهم كل بارون فهم ما من كونه كفاتحة بكذا تبيا بإتي من باقي فاتحة يدو أنا أرى يوم كي أنا أحمد الله بلا بلا بلا أنا أقول تفريس àwọn gẹ́gẹ́ sọ́pẹ̀ nílùú wọ́n di ẹsẹ̀ gbogbo nǹkan lọ́ba rí lọ́jọ́ kọjọ́ ṣe máa ṣe túbọ̀ lẹ́yìn bí àmà ṣe ó di yíyá àti àgà ìgbé dán ara yọ sàwọ́dí àríwọ́n náà dún ara ó di náà والجواب الصواب وجوب قراءة فاتحة على الإمام في جميع الصلوات السرية والجهرية لعموم قوله صلى الله عليه وسلم الصواب لتسديده وجوب قراءة الفاتحة أوران يعني كما كي أكي فاتحة على المام فما متو على الإمام في جميع صلوات السرية والجهرية مبوه إنه تأكل يجنع بتأكل في سكن لأموم قوله صلى الله عليه وسلم تريد بولو جشلون تكاري لا صلاة لمن لم يقرأ بقراءة الكتاب أنت يبقى كم فاتحة كنيرون النبي الأولى صلى الله عليه وسلم والمتفق عليه على صحته إمام بخاري لقب بعد صحيح وقوله صلى الله عليه وسلم أه؟ متفق على صحته aláfíà buhari àti muslim ọlọ́gbà rẹ̀ ni tí wọ́n ti ní buhari gbàdísọ̀ àti sọ̀hìn àti kánú tẹ̀síìrì pété bá ti rí sọ̀híhù jámi sọ̀híhù jámi Bukhari àti Muslim náà ni àwọn afáàmì náà ní sọ̀híhù àmọ́ wọn wọ́n fi pè wọ́n ti Bukhari wọ́n pè ní sọ̀híhù Bukhari ti Muslim wọ́n pè ní sọ̀híhù Muslim táwọn àyókù bíi sunani Abi Dawud ó di bíi Musnad Imam Ahmad bin Ambal ó di náà ọ̀kọ́ lóun sallallahu alaihi wasallam àti gbólóhùn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam la'allakum taqra'una khalfa imamikum gbàgbọ́dọ̀ pé iná ń kí lóyìn ìmáàmù tí màmá ń kí iná ń kí qulna na'am fún níbẹ̀ qala la taf'alu illa bi fatihatil kitab ẹ má kí kankan àfi fatiha nìkan fa inna la salata liman lam yaqra' biha torí kò sí mu fẹ́ bí ọba kí fatiha أخرجه إمام أحمد أحمد بإسناد الصحيح إمام أحمد لبعض الإسناد بتحميل والمشروع هو أن يقرأ بها في سكتات الإمام يتبع من كثير ما بعدين الله أكبر الحمد لله رب العالمين كل الحمد لله رب العالمين ما تو دكاي كل ما كي كان بلوه شو سديدي <coughs> لعلكم تقرؤون خلف إمام إمامكم náà gbòòrò. tọ́ọ̀ fún ìṣòro lọ fàyínà ọlá sọ̀rọ̀dù mẹ́rin lábẹ́ ẹ̀kọ́ síbẹ̀ ni náà wọ́n máa ṣòro náà ìjọba ṣẹ̀rí àmú tí ṣẹ̀rí àfaramá àyẹ́kọ́ra bí a fi sàkọ̀tà tẹ̀lé imam nígbà tí imam ń dóye ní kú ọmọ kékeré fàyínà lábẹ́ ẹ̀kọ́ ńlá olùdíṣẹ́ sakataratu tí imam ọba máa dúró rárá tó kí papọ̀ bá ti kí yẹn kára àbí àwọ̀láwò káàna imam ya kara tó ma ansa lẹ́yìn náà yóò kára kí wàláwò káàna imam ya kara tó ma ansa tó kọ́ àpọ̀ imam bá kí وهذا مستثنى من أموم أدلة الدالة على وجوب الإنسات لقراءة الإمام وهذا مستثنى إليه جيسا نصو من أموم أدلة الدالة من بلوم كاتوكاري أري تدل على وجوب الإنسات لقراءة لذلك ما دودو ما دودو لقراءة إمام فقراءة إمام لكن لو لم نسيها ما أما ذلك ما مبابا بيان كفاتيا أو ترك جهلا أبي أي مكان لم فيله أو لإتقاد عدم وجود أبي بابا يتكي سورا يعني كون في مكان متكيف فلا شيء كسب شيء عليه كسب رمي تجزيه كرات الإمام

tọba dé ọkùnrin sí Allahu Akbar ọlọ́sọ̀rọ̀ ó ní dúró kéré à òsìkè fàtíà ó di rákà máa wọ̀ àjíjá ti hó rákà tó ó di ẹ̀sẹ̀ jáde ní rákà ní kọjá àná òkèrè lè ádà ní ìdúrákì kíkọ́ pé fàtíà àbíkó ké sóra kan ó ti kó òfin nítorí pé olùmọ̀ sábàtà àbí رضي الله عنه نقول عنه حديث أبي بكرة الثقفي رضي الله تماني الثقفي كلمة من يا أبو لطيف مصرعيف وانجوني تماني الثقفي تماني البدر يومي يكون تبعا جاكم بدر ودي ماني أي أبو مسعود البدري من يقول آه إلي باوا جاكم بدر تماني الثقفي سيئنا دي مدين زوزة أمي thank you very much inú mi dùn ara هما دي الثكفي ورا تويف ودين المزافري ودني الثكفي ما تقول على التويف نعم كلاوي نعم رضي الله عنه أنه جاء إلى النبي صلى الله عليه وسلم قولوا أبا النبي صلى الله عليه وسلم owó raka àdúgbò lórí rúkú faraka dóòlà sọ́fù oníbà rúkú kó tó dénú sáfù yẹn nígbà wà rúkú kó tó dénú sáfù yẹn ìbámu ti dìde ó bá rúkú kíákíá kó tó dénú sáfù tó mọ̀ dákàlà sí sọ́fù lẹ́yìn náà ń gbàgbé ó sì wá bọ́dún sáfù lórí rúkú yẹn rúkú yẹn ló bá wọ́dún sáfù ó di fẹ́lẹ́mà sẹ́lẹ̀mà nàbí sallallahu alayhi wa sallam ìṣẹ́ náà gbọ́tàjú wa sẹ́lẹ̀mà káyà láhùn zaadaka Allahu hirsa ọlọ́wọ́ bá kó so àlékún ojúkòkòrò rẹ̀ ojúkòkòrò kó bá mi fi yàrá rọ́kò sí àlékún ojúkòkòrò rẹ̀ wọ́n á tẹ́ ọ̀dọ̀ àbọ̀ mẹ́sìlẹ́mù ó dìlú sáfún tó rúkú ọ̀làmì àmúrò òbí kọ̀dá ilẹ̀ rọ́kà àlébi ọ̀dọ́ kó kí rọ́kà tó rúkú yẹ ó mẹ̀ pé rọ́kà yẹn ti dànù ó dì wà rọ́wọ́ Bukhari fi sọ èyí imam bukhari lọ́gbà tó jẹ́ sọ̀rí rẹ̀ wọ́n máa na káwọn sallallahu alaihi wa sallam gbọ́dọ̀ òjíṣẹ́ ló ti sọ báyìí pé wọ́n láàtẹ́ òdù mọ́pọ̀sí ma ya ni láàtẹ́ òdù fi rùkú òdùwọ́n sọ́fí pé mọ́ máa rùkú kùtù wọn sáfù wọ́n nínú sáfù kùtù rùkú ó di دون صرف بذلك يعلم أن المشروع لمن دخل المسجد يبقى شريعة تبقى مفندوة وماسي والإمام راكع ألا يقرأ قبل صف بل عليه أن يصبر حتى يصل إلى الصف كسي سورو كنا بدين يسافوين كنا يسافوين كنا يوقف ولو فات الركوع كنا بقبع الركوع بفهم لقول صلى الله عليه وسلم إذا أتيتم الصلاة تبا بواكب فامشوا إمارك بلك بلك وعليكم السكينة تلوفك بلك فما أدركتم اهتبابا فصلوا كيكي وما فاتكم فأتموا اهتبابا فني ككمبليتي متفق على صحته وما فات عن قدري لا لا فيها حديثنا أما حديث من كان له إمام فقراءته له قراءة sẹ́rí àdéṣe sọ pé ẹ̀ tó bá ní ìmáàmù kìrá ìmáàmù ti tó fún un sàwọ́wà àdéṣe dọ́ìf àdéṣe rẹ̀ nù la yòtájú bí àìsè hujja kò kéèsì ní táwọn àìsè hujja ní la yòtájú bí àìsè hujja inda alul ibùdó àwọn afá wọ́n àwọn sá àlùkáyà na ti fàá àti àti mustasna nìgbà tó kọ́ àwọn akpọ̀ wájú ẹ̀ fẹ́kẹ̀ nílẹ̀ jẹ́ fàtí àti àtọ̀ bẹ́ẹ̀ min dúró jamu bẹ́ẹ̀ na àdì tàbá min zálika bẹ́ẹ̀ na àdì tàbá kọ́ àwọn àdì sì yókù jọ báwa gba gbogbo ẹ̀ náà o tábà lọ tábà bọ̀ fáti àáké òní wà á máa sókùtàtù bàdàn fáti à àmọ́ ìmọ̀ adákẹ́ ìmáàmù lẹ́yìn fáti àti múná ọ̀rọ̀ tàbí ọdún bàkà lámìyẹ sẹ́hù bíà ṣé o fi máa àlẹ́ mú débi máa o kò sí ìnà tó fẹ́ lẹ́gbẹ́ kò sí ìnà tó fẹ́ lẹ́gbẹ́ táwọn aláṣáájú mufti wọn ní sọ̀rọ̀ yìí ó di mufti diyaru Saudiya ló sọ̀rọ̀ yìí دول بعدين ولا أمر في أعواز على أمر يلبس إن شاء الله فمن فعل أو فلا حرج إثبات أكسب الوزن من ترك أو فلا حرج لا في لك كسب الوزن لأنه لم يثبت في شيء من الأمن تكسب كتب زمن هذا بعد بزالوريه فيما أعلم مما وإنما ثبات عنه صلى الله عليه وسلم دول من دول من السكتات نكما فاتي وفاتح ورقان إنا أعطيناك القوثر فصل لربك وانحر ثم سكتاتنا وديوا إيداهما بعد قراءة على عقوبة على عقوبة ما ọbẹ̀ ما wí ايوا sọkùtàdì lẹ́wà ما ما ó ní والسبت المجي náà ni máa أقل أقل به بعد قراءة الإيد بعد تكبيرة الإمام تبعت الله أكبر يدعك إذا قيد به فوقني دعاء الاستفتاح عضوي ويجرى في آل الاستفتاء الاستفتاح في دعاء الاستفتاء وسكرة ثانية التي بعد فراغ من قراءة تبكي سورة تبكي قراءة قبل أن يركع كدورك كدورك وهي سقطة خفيفة ده دي فيا عندما يقول يفصل بين قراءة وتكبير ثم ما لا قيا لا عن قراءة تكبير والله ولي التوفيق ولنك في وجه سيكون جنادا قد واحد كما Thank you.

ìpè àwọn tó wá sílẹ̀ nínú tèmi mọ̀ àmọ́ lónìí a lè pe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi a lè sọ̀nà wọn nǹkan ní bíbí àbíjà ẹ wo bí o àdìsá nípa ọ̀rọ̀ nípa káríkárí tá a ṣe àlà òun ní bíbí àná. kò yé yìí kò yé yìí bóyá kò bá ti ṣe ìpàdé bóyá kò dẹ̀ bóyá bàbá bóyá. Eh, ọlọ́run fún oṣù nígbà fún tó ọba mi pé gbogbo ní bẹ́ẹ̀ lọ́wà gbọ́dọ̀ lọ chẹ́ẹ̀kì gbọ́dọ̀ ní láìkì mi ó ní chẹ́ẹ̀kì tí yọ wà mẹ́lò tọ̀ nígbà tó bọ́ mi à ọ̀rọ̀ tó ṣe ṣe wí ni mo ṣe rí. wọ́n ó di eyín ní sùúrù àkójọ ọ̀rọ̀ ṣe sùúrù tuntun náà wà ṣe sùúrù tuntun náà wà kí ẹ máa pe nǹkan lé bídà bídà náà ẹ ṣe sùúrù àwọn bàbá wọn yìí wọn bàbá wọn nífẹ̀ẹ́ súnà dojú ẹ̀ ọ̀kan náà ọmọ lẹ́kí wọn ẹ pé bàbá bùnbáàzì bàbá àdìyẹ́tù lọ ọmọ lẹ́kí wọn bàbá bùnbáàzì kódà ó kọ bàbá bùnbáàzì wọn sọ kọ́lẹ́jì wọn kò lè yàtọ̀ sẹ̀ríà Abdulaziz bùnbáàzì tàbá dé òwú wẹ́sì báàzì ara egyptian ara kan ṣe àwọn kìlá àtúmọ̀ akọ̀yìn ayé àtúmọ̀ ó wá wá gbé lọ fún bàbá bàbá ní ah, ara egypt ẹ̀ ti wọ́n lè ní ní ọkọ̀ yìí dá òsì rí náà súnmọ́mi súnmọ́mi súnmọ́mi súnmọ́mi súnmọ́mi kí n fọ́ ọ̀rẹ́ lórí bàbá fọ́ ọ̀rẹ́ lórí báyìí bàbá fẹ́ wo ní ni bàbá yẹn fọ́ ọ̀rẹ́ ó nínú gbọ̀n mẹ́lò ní sínú tó ṣe yìí ààrà ó ní kẹ́kẹ́ bàbá mi láti súnà ó ní wa àwọn ọmọ yẹn ìdájọ́ wọn ẹ̀yẹ́ ní bàbá yìí láti bàbá bò ń bá àti òfin ní ìlú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí kí ìdájọ́ wọn máa fúyẹ́ wọ́n jẹ́ gbogbo jà á fún kò sí kẹ́kẹ́ kẹ́kẹ́ àdínlẹ̀ bí i àmì ó di eyín wọ́n wọ́n rẹ̀ láàrín ọlọ́run kó sànù wa. tó yé mi èmi mà ẹ̀rọ mi ọ̀kọ̀dà oníkẹ́tà rẹ̀ nítorí ntọ́ ọ̀sọ̀ yẹn yẹ̀wọ̀ tàzíà àwọn èèyàn yìí tó mọ̀ tàzíà babalágbé ni president fashion nation balágbèmí nígbà tí mo fún tíra tó ṣe sùn náà ṣe ń gbà ó ọlọ́run ti yọ mí àti gbọ́ bí mo sọ̀rọ̀ mo tún wá rí i tó tún takọ̀rọ̀ bí mo sọ èmi náà ti fẹ́ tẹ̀lé àwọn ọmọ yìí tẹ̀lé gbégbé láàánì èmi náà ti fẹ́ tẹ̀lé àwọn ọmọ yìí nígbà tí mo rí tíra mo wá gbé ah, àti kìsì ọlọ́run yọ mí kí n gbégbé láàánì ó di bàbá àgbàlagbà yẹn tí bàbá yẹn rí ni bàbá alágbèmí ó ti wáyé ìbẹ̀rẹ̀ àbí ó di eyín bó ti àwọn náà ní èmi tẹ́lẹ̀ àwọn náà ní èmi tẹ́lẹ̀ ìgbóná bí àtẹ́lẹ̀ àwọn ọmọ dá wákà àwọn mọ́líkì ọ̀ní dá wákà kọba yìí tó yá yìí pé kásìgbẹ́rẹ́ nínú ẹ̀bẹ̀ mi nígbàkígbà nínú ẹ̀bọ̀ àwọn mọ́líkì wọ̀nyí ó di ọ̀bá ní àṣẹ sọ̀rọ̀ láì sí ọ̀gá ọlọ́run ti yọ mí tí wọ́n á sọ pé dídá àní táwọn yẹn bá mú kí ẹ̀rá fún mi wọ́n délẹ̀ mú ó dà wọ́n báyìí ọ̀fun bóun jẹ àfáà tó ní kó tẹ̀tẹ̀rà yìí kọ́dé àbẹ̀rẹ̀ kọ́dé mọ̀tàrà oyin tó ṣe olè mọ̀ ní gbogbo ọ̀rọ̀ tó bá mú wá mẹ́ ó lá mú ó jà ẹ̀ wá olóhùn wa lọ rí chẹ́ẹ̀kì àwọn ọjà rẹ̀ pé báyà mi sékò tiẹ̀ wá bí ọ olóhùn ni lọ́dọ̀ àwọn àfọ́ ní phd O tó bá mú ìwà mọ́rọ̀ wá láì mú kújà wá tó wá lè mú jà wá tó kí wá ti pé ràwá o Buhari ara o ọ sọ Buhari yẹn ó wàá sọ tíra Buhari yẹn ọdún wo ni wọ́n tẹ tíra yẹn ìlú wo ti tẹ tíra Beirut wo ti tẹ ní àdúgbò Egypt ọ sọ tó ní wọ́n lè pé Buhari pé Buhari ọ tó ọ sọ pé tẹ o ó ní. gbogbo lọ́sọ̀ ara tí ẹ pé kí zi mu ọmọ òkú gbogbo gẹ́gẹ́ ọgbà mi ò gbogbo tẹ́ nǹkan yẹ kéke àmọ́ àwọn techniques láti mọ̀ pé kí ni ó fẹsẹ̀ rí lẹ̀ torí pé tíra ta tẹ̀yìn mi irú ẹ̀rọ ìjọba ọ̀sẹ̀ ń bẹ̀ jẹta àbí ìjọ́júmọ̀ ta ka tíra yẹn péèjì kan táwa kà òun kọ́ fifty six òun fifty three ìdáwọ̀ kan so tó bá ní ira àti muktasar al-janaiz page sixty six sixty six tó sọ exactly exactly bí o tó sọ exact page tó tó bá yẹn mistake ọ̀sẹ̀ rẹ̀ àbíkọ́ tó tó bá lẹ́ẹ̀kejì ó lè ó lè bó ṣe rí ẹ̀díṣẹ́ lẹ́ẹ̀kejì ó mẹ́rin lágbàlẹ̀ bó ṣe rí nìyí ẹ̀díṣẹ́ táwọn tẹ̀yìn ṣe yẹn bóyá tó lọ́ra tó tún ṣe ni page fifty three fifty six omi fifty six ti wá ó dílé wa bó ti lọ nìyí kó lóun tó àtọ̀rọ̀ yìí ọlọ́kùnrin bá sàn wà fà lẹ́sàn yìí wọ́n gbìyànjú gan-an ẹ̀yìn àwọn iléèbó àwọn asan ọ̀dọ́ ọ̀dọ́ àwọn afá lárúbáwá ti wá kọ́ ìsìnàd. ó di ọ̀dọ́ afá lárúbáwá àwọn ọmọ ìsìnàd ẹ̀dẹ̀rẹ̀ wọ́n lọ fi ẹkúlìsì ẹkúlìsì lọ ó fi egun kẹ́tẹ́kẹ́tẹ́ ó fi pààyàn one thousand hábà fọlọ́gbọ́n lọ pé ẹja afurasí bóòlù ẹnìkan pé ní ìyẹn one thousand kù ju ẹnìkan yóò wá fi egun kẹ́tẹ́kẹ́tẹ́ yóò fi pàwọ́ ó ní lágbọ́n nígbà wọlé ó ní sẹ́mu lánàá rìjálàkùn sẹ́mu lánàá rìjálàkùn ẹ̀dá akọ àwọn ọ̀dẹ́gbà ní ìṣòro ọ̀rọ̀ wa sápá látàkùn lọ́wọ́ pé ní ìyá látàkùn òní kó láwọn bá dé pé for example tí wọ́n gbé àǹfààní méjì jọ olùgbàǹgbà kan náà àwọn máa takora wọn tí olùgbà tí wọ́n ti olóòrì jẹ́rù lára àfàkùn onígbà wọlé tí wọ́n lóòrì jẹ́rù pé ma ti bínú rẹ̀ tẹ́lẹ̀ nígbà wọn jọ olùgbà gan wọn kàtàrà wọn ó ti yé wa ti haúsá ẹ̀ ni wọ́n ń béèrè síra ẹ̀ ṣe tí mo béèrè láti fún wọn gbà lọ́wọ́ nílànà ọjọ́ wà ní ìgbìmọ̀ ìdájọ́ lọ. ọba ni ó ní ọwọ́ orí òun kà ló ń fi rí síra ẹ̀ ẹ̀mí náà fún ìṣòwò òun. ẹ̀rí pé àwọn ọjà ẹ̀ wọ́n ń béèrè nípa rẹ̀ ọlọ́kọ̀ bá san kọ́dúnítà ẹ̀sẹ̀ mi ó polú ẹ̀ ni òpòlú ẹ̀ àṣejù bẹ́ẹ̀ wọ òpòlú ẹ̀ ní sọ fún wọn pé òun pèfè ẹ̀jù sí ara sí àzúwájú lọ mọ́mọ́ ah, bí nǹkan kí nǹkan wọlé ayé wa ó dé wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó tó wá ṣẹlẹ̀ ní pé nígbà ló ti parí ojú ọdún ẹ̀rù mo sọ pé mo pàdé ẹ̀ ní ọtí mo síra wá sí mẹ́ka wọ́n á ṣe àjì mo á pàdé ẹ̀ ọ̀sẹ̀ sọ òkùtẹ́ ni wọ́n á fa orí ẹ̀ mo á fọwọ́ gba lórí báyìí mo á fọwọ́ gba lórí ìyá mo tọ́jà nínú jùlọ pé ó ní ọbí tó rí òun kéré dé ọwọ́ mi sì kárí gbogbo orí òun oníṣúná nípa ìdúní àà kátó gbáyà ní orí tó jẹ́ súnà olórí ẹ̀tẹ́sì ní gbogbo nǹkan bá ti ní súnà ó ní kí lóde ó sáré bí lè máa fọwọ́ bá àwọn sàbí láyà ó ní òwò àgbà ah súnà ni mo tẹ̀lé jò ní mo fi fọ́ <laughs> ẹ̀wọ́n ní bá ti nífẹ̀ẹ́ gbogbo tó wà ti ṣe ó ṣe gbọ́n sí lọ́dún alọ́bìkẹ́ lálágbára aláàjì ní mọ̀ndó bá ti páàkì báyìí aláàjì lọ́dún ìgbà tó fẹ́ gbà á ah, mọ́tò tẹ̀lé súnà gidi gan-an mo wá sọ wọn láyé kọlọ kó sànù kó sọ wá sí wọn gidigidi ọdọ Ọlọ́run fún ẹgbẹ́ wọn kó wà láyé lọ pé ájì nàbí tún nà ọlọmọ sọ kọlọ kó sànù wa kó sọ wá súnà tí ì bá pè é wọn yẹn nínú mi lọ́dún wa àbí kí nínú yóò bọ̀ ẹ̀wọ̀n ọdún ògbé súnà gidi gan súnà gan lójú olówó súnà tó ní ìfà ni pé láì pé gbogbo ọ̀tẹ́ ká sọ ẹ̀ máa mú hújà wa kiri gbẹ́kà sọ̀rọ̀ láì ní hújà táwọn yẹn bá lọ tó bá bọ̀ wọ́n rí pé ah, ẹ̀rí wà lórí ọ̀rọ̀ tí yẹ tẹ́ sọ yìí Naam. Lọ́rẹ̀ ah, Ó ń